He ran Nemo fast. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí yín pé ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi lórúkọ jésù yóò dára fún yín ọjọ́ òní ọjọ́ ayọ̀ ló máa jẹ́ fún yín ẹ sì ráàánú gbà ẹ̀yin ọlọ́jọ́ bí mo kí yín ẹ kú oríire lórúkọ jésù kristi olúwa yóò bùkún fún yín ògo ọlọ́run yóò yọ lára yín ẹwà ọlọ́run yóò hàn lára yín ojúrere ọlọ́run yóò máa bá yín gbé ilẹ̀kùn àánú titun yóò ṣí fún yín ilẹ̀kùn ìgbéga titun yóò ṣí fún yín ní ọjọ́ orí titun yìí ìrànlọ́wọ́ tuntun yóò dìde fún yín àdúrà kọ̀rọ̀ yín yóò di ẹ̀rí gbangba ẹ̀mí gígùn àti ìlera pípé ló máa jẹ́ tiyín lórúkọ jésù olúwa wa àmín ìwé pétérù kínní orí five ẹsẹ̀ ten ò ní a ó lò láti gbára wa níyànjú láàárọ̀ kí n tó súre fún wa pétérù kínní orí karùn-ún ẹsẹ̀ ìkẹwàá bíbélì wípé ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bá ti jìyà díẹ̀ ọlọ́run tí ó ní gbogbo oore ọ̀fẹ́ òun tí ó pè yín sínú ògo rẹ̀ ayérayé nípasẹ̀ Jésù Kristi yóò mú yín bọ̀ sípò yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ yóò fún yín ní agbára yóò sì tún fi ẹsẹ̀ ìgbé ayé yín múlẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run tẹ́ ẹ bá wo bí tá a kà yìí ó ń fìdí ẹ̀ múlẹ̀ fún wa pé ìlàkọjá wa fúngbà díẹ̀ ni our suffering our challenges are for a while it's not forever kì í ṣe títí ayé ohun tí bíbélì fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn ó ní ṣùgbọ́n lẹ́yìn tí ẹ bá ti jìyà díẹ̀ díẹ̀ náà ni so ara nítorí ńlá àkọjá yìí fúngbà díẹ̀ ni ìyà tí ń jẹ wá ní nàìjíríà yìí mo nírètí pé fúngbà díẹ̀ ni gbogbo ìlàkọjá tiwọ́ náà fúngbà díẹ̀ ni ohun kan tọ́lọ́ máa ṣe rèé ó ní orí ọ̀fẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó ní yóò mú ọ padà bọ̀ sípò ó ní yóò tún ayé rẹ̀ ṣe yóò sì tẹ́ ọ lọ́rùn mo fẹ́ kó gbọ́ lọ́rùn gbọ́ mo fẹ́ kó o ọ̀rọ̀ rẹ̀ gbọ́ pé nítorí ńlá àkọjá yìí tí ò tẹ́ lọ́rùn yìí fúngbà díẹ̀ ni and mo dẹ̀ ń gbọ́ lọ́rùn gbọ́ láàárọ̀ yìí pé àkókò ìmúpadàbọ̀sípò rẹ̀ ó bẹ̀rẹ̀ láàárọ̀ yìí wàá dẹ̀yìn lọ́run lógo tí o bá ti gbàgbọ́ pẹ̀lú mi ọ̀yà tẹ́wọ́ jẹ́ kí n súre fún ọ lórúkọ Jésù ìṣòro ayé ẹ látòní lọ kó di ọ̀rọ̀ ìtàn gbogbo wàhálà gbogbo ìdààmú gbogbo ìpọ́njú èyí tó dojúkọ ayé rẹ lórúkọ Jésù Ọlọ́run kó fòpin sí ilẹ̀kùn àánú ńlá kó ṣí fún ọ láàárọ̀ yìí ilẹ̀kùn ìrànlọ́wọ́ tí yóò nu omijé rẹ nù lórúkọ jésù kó ṣí fún ọ láàárọ̀ yìí bó ṣe ń jáde lónìí agbára ọlọ́run kó bá ọ jáde kó o pàdé aláàánú kó o pàdé olùrànlọ́wọ́ àyànmọ́ lórúkọ jésù áńgẹ́lì tó ma ọ̀nà débi tó fẹ́ wọ̀ yẹn lórúkọ jésù ọlọ́run kó gbé pàdé rẹ bẹ́ẹ̀ ni yóò rí ìbùkún ni fún ọ bó ṣe ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń padà wọlé ẹ̀yin aláìsàn ọlọ́run kó dáwọ́lé yín ẹ̀yin tí ara ń ni lórúkọ jésù ẹ ìtura gbogbo ẹ̀yin tí ayé yàn jẹ ọlọ́run kó jà fún yín gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ̀ á sí lónìí ọlọ́run kó gbà fún ọ ilẹ̀kùn tó o bá kàn lónìí kọ́kọ́rọ́ àánú ọlọ́run yóò ṣí fún ọ bẹ́ẹ̀ ni kó rí bẹ́ẹ̀ ni yóò sì rí kí àlàáfíà kó wà ní ìpínlẹ̀ yìí àlàáfíà kó wà ní ìlú wa àlàáfíà ọlọ́run kó máa bá yín gbé lórúkọ jésù kristi olúwa àti olùgbàlà wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah túnjí ọmọ òkunlọ́lá láti the African Church Olúsan campground Sam Ewan Estate nílùú Abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí rẹ́.